الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا انه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة والسلام محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوال لوري ìdánilẹ́kọ̀ọ́ látinú متن الرسالة في الإمام ابن أبي زيد القيرواني عليه رحمة الله أفانت سواجه وني ويستحب للمسافر أن يقول عند ركوبه بسم الله اللهم أنت صاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وأساء السفر وكآبة المنقلب وسوء المنظر في الآل والمال أفاني ẹni tó ń ṣe ìrìn àjò afẹ́ kí ó ṣe àdúrà tí aka yìí ìyẹn nígbà tí ó bá ń gun nǹkan ọdún rẹ̀ ó ṣe ọkùnrin ni kẹ́tẹ́kẹ́tẹ́ ni ẹṣin ni àbí mọ́tò àwọn káàkiri tí a ń lò ní ìmọ̀ bọ́sì train aeroplane àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ship so wọ́n ní a fẹ́ kí ó sọ àdúrà tí a sọ yìí àdúrà yìí ó ní àwọn varieties àti àwọn ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ó ń bẹ́ ń bí àwọn wọ́dún sí ẹ èyí tí àfọ́ àmúwá òun ni nǹkan tí wọ́n sọ ní ààyè òun náà ni wípé ká ní bismillah allahumma anta sahibu fi safar mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba aláhùnmá ìtumọ̀ ilé ní yẹ allah rẹ allah rẹ ọba tó ṣe kó nìkan náà ni ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn anta sahibu fi safar ìwọ ni ò ń bẹ pẹ̀lú mi lórí ìrìn àjò wal khalifatu bákan náà náà ni mo fi àwọn ẹbí mi àwọn ọmọ ìyàwó ìwọ ni mo fi wọn lẹ kó máa bá mójútó wọn bẹ́ẹ̀ ni wọn náà ló ń bẹ pẹ̀lú mi ní ìrìn àjò aláhùnmọ̀ ìní àwọn obìnrin kẹrin wọn àṣà ìsàfàr ìrí ọlọ́wọ́ mo sá níbi wà àṣà ìsáfà àwọn ìrìn ìnira tó ṣe wípé ó ń bẹ níbi ìrìn àjò wà àṣà ìsáfà àwọn ìnira tó ń bẹ níbi ìrìn àjò so bákanáà wàkàbátí al-munqalab àti àpadà sí aburú

سبحان الذي سخر لنا هذا àfọ̀mọ́fún ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọba tó ṣe rí pé bàkọ́rọ̀ lánà hádá òun ló tẹ́lé lórí bá fún wa wa ma kunna lahu muqrinin a ní agbára lórí rẹ̀ tí ó bá fi ń ṣe wípé ó tẹ̀ ẹ́ lórí bá fún wa wa inna ila rabbina lamunqalibun bákan náà dájúdájú ọ̀dọ̀ ọlọ́wọ́ bá wa náà ni a padà sí so eléyìí jẹ́ àdúrà tí wọ́n ní ká ṣe ń gbàtà bá fẹ́ ṣe ìrìn àjò bákan nígbàtí a bá fẹ́ gùn kan ìrántí ọlọ́run ọba tó yẹ ká ṣe nígbà tá a bá fẹ́ kú nǹkan kódà tá a bá ṣe ìrìn àjò tó yẹ fẹ́ kú nǹkan ìgun nǹkan gun wa mọ́tò wa ní kẹ̀kẹ́ wa ní mọ́tòsáìkì wa ní ẹṣin wa ràkúnmí wa tá a bá gùn wá ó dáa ká sọ wípé subhanalladhi sakhkhara lana hadha mímọ́ ọlọ́run ọba ọba tó ṣe kóhun ló tẹ eléyìí lórí ba fún wa ọmọ akóná láhùn mọ̀kàrí ní èyí tí ó bá fi ń ṣe kó tẹ lórí ba fún wa a ní agbára lórí rẹ̀ wa inna ila rabbina lamunqalibun dájúdájú ọ̀dọ̀ olúwa náà ni a padà sí tábàwọn Al-Qur'an Karim ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ń sọ fún wa nínú suratu Zukhruf ó ní walladhi khalaqa al-azwaja ọba tó ṣe kóhùn náà ló dá kakọtabo kullaha gbogbo tó jẹ́ takọtabo òun ló dá wa ja'ala lakum minal fulki wal an'ami òun ló ṣe fún yín ìnàlì pólìtì àwọn ọkọ̀ ojú omi wọ̀lì ànàán àti àwọn dábà ìmọ̀látàkàbò èyí tí ẹ̀rù gùn ó ṣe àwọn ọkọ̀ ojú omi fún wa ká máa gùn bákan náà àwọn ìkanú àwọn dábà ọlọ́wọ́n ọba ṣe ń rọrùn fún wa ó tẹ̀ wọ́n lójúbà fún wa láti máa gùn wọn bí rankumi bí ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn eléyìí ọlọ́run wa subhanahu wa ta'ala ní ká máa fún wọn òun ló tẹ̀ wọ́n lórí bá fún wa tá a bá ní ká wò ó àwọn nǹkan wọ̀nyí títóbi wọn ó ṣe ìkíni ó fẹ́ẹ̀ jo títóbi ọmọ èèyàn lọ́ngbà ní ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ńkọ́ ọlọ́run ọba tẹ̀ wọ́n lórí bá fún wa ipe ká máa mú wọn gùn à ń gun rànkúmí à ń gẹṣin à ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́wọ́n ọba ló ṣe léyìn rọrùn fún wa bẹ́ẹ̀ náà ni àwọn ọkọ̀ ojú omi tó ṣe pé à ń gùn ún à ń wọnú ọkọ̀ ojú omi onírànràn ọkọ̀ ojú omi ni wọ́n ti tún ṣe tó ṣe pé ọmọ ènìyàn àwọn orúkọ àwọn nǹkan wọ̀nyí ni à ń òun ló tẹ̀ wọ́n lórí wa fún wa kò ń ṣe mímọ̀ ṣe wa bẹ́ẹ̀ ni kò ń ṣe agbára wa sọlọ́wọ́ subhanahu wa ta'ala ó sọ ní ààyè kan onígbà ṣe wípé ó ń bẹ nínú èròǹgbà ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni òun ó tẹ̀ lórí wa àti atẹ́gùn ìyẹn nígbà tí wọ́n lo atẹ́gùn láti fi wá àwọn ọkọ̀ ojú omi tí wọ́n àti ìmọ̀ ṣe ń tí a mọ̀ sí ẹ́ńjìnì tó ṣe pé atẹ́gùn òun ni kìíní tí ó ń darí ọkọ̀ ojú omi ọlọ́wọ́n bá ní ìyáṣà tó bá ń bẹ ní òwúgbọ́ ọlọ́wọ́n ọba ìwé kìíní rí ìhà yóò jẹ́ kí atẹ́gùn yẹn kó dúó fayọ̀bùlá ń dára wá àti ìdàgbàlá láàrin àwọn ọkọ̀ ojú omi tí ẹ wá gùn yìí yóò di nǹkan tó ṣe pé yóò takú yóò di nǹkan tí ó takú tí omi yóò lọ máa àbí kó tiẹ̀ ká fáyì ọlọ́wọ́n ọba ní tó bá ń bẹ nínú èròǹgbò wọn ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ òun ó ṣe bẹ́ẹ̀ tó ló jẹ́ pé ọlọ́wọ́n ọba tẹ àwọn ọkọ̀ ojú omi yìí náà ó tẹ̀ wọn lórí ba fún wa ni ká máa ti sọ ọkọ̀ òfurufú bàálù tó ṣe pé hawa nígbà mí àmọ́ travel ń bẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ti àwọn nǹkan wọ̀nyí lórí wa fún wa ní èyí àṣà yòókìní rúhà ní èròǹgbà ọlọ́run ọba yóò ní kí ní ìgbà ní a máa túmọ̀ sí kí ni alkowa agbára gẹ́gẹ́ bí nítorí wọn subhanahu wa ta'ala sọ ipe wala tanaza'u fatafshalu wa tadhhaba rihukum ọlọ́run ẹ̀yin mùsùlùmí ẹ má bára yín fa nǹkan tí ò wúlò ẹ má jiyàn tí ò wúlò ẹ dúró sí òdodo gbogbo ní ẹ gbárùkù tì tó yẹ kẹ́ ẹ gbárùkù tì ẹ má bára yín fa àwọn nǹkan tí ò yẹ kẹ́ ẹ máa fà ẹ má máa bára yín jiyàn tí ò wúlò fatafṣalu tẹ́ ẹ bá ṣe yóò di pé ẹ lẹ wàtẹ́bàbà rí fòkó ẹni wàtẹ́bàbà kò wàtòkó agbára yín wà lọ kí la fẹ́ lò délé oníke gbólóhùn àrùwé a máa túmọ̀ sí alkówà agbára lọ́dọ̀ ní èdè lárúbáwá náà tàbá padà sínú áyà tọ́lọ́wọ́ bá ti ní ìyáṣà tó bá ń bẹ mẹ́rù ń bọ̀ ọlọ́wọ́ bá yuskini riha yuskini ẹni yuskini kúwà agbára tí ó jẹ́ kí àwọn ọkọ̀ ojú omi yìí lè máa lọ wọn ọlọ́wọ́ kó dúró kò bá jẹ agbára atẹ́gùn ni kò bá jẹ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn lò bẹ́ẹ̀ náà ọkọ̀ òfurufú náà ẹnjìnì tó fi ń rìn lójú òfurufú tó bá ń bẹ ní irun tó ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yuskini rẹ̀ yóò ní kí nǹkan àyàn kó má ṣiṣẹ́ yóò fa kí ó di nǹkan tí ó crash àti لآيات لكل صبار شكور الله باني إلي تاشفين أمين بمبه fún gbogbo ẹni tí bá máa ṣe sùúrù tí lè máa tó pé orí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba wa ń sọ nínú àyà tán kalẹ̀ kan ìyẹn àyà suratu Zukhruf ọlọ́run ní bákan náà wa ja'ala lakum minal ọlọ́wọ́n bá ló ń ṣe fún yín níbi àwọn ọkọ̀ ojú omi wal an'am àti àwọn dábà máa tẹ̀rẹ̀kàbù èyí tí ẹ̀rù gùn lítọ́sẹ̀wọ̀ aláàdúhórí kẹlẹ̀ máa bẹ ní orí wọn lẹ́yìn wọn tó mọ́tọ̀ kúrò nínú mọ́tọ̀ rọ̀bíkù kẹ máa rántí ìbẹ̀rọ ọlọ́run ọba yìí ìdásọ̀wọ́ ìtumọ̀ àlẹ́yìn tẹ́ẹ̀bá ti ń bẹ ní orí wọn tẹ́ẹ̀bẹ̀ lẹ́yìn wọn pàtàkùrù kẹ máa sọ wípé subhana lẹ́rù sáfọ̀rọ̀ lẹ́nu hàádá mímọ́ ọlọ́run ọba ọba tó tẹ ilé ìlú olúwa fún wa wọ́n máa kú náà làwọn mùsùlùmí a ní agbára láti lè tẹ̀ lórí bá fún wa tí ó bá tún ṣe pé ọlọ́run ọba ló tẹ̀ wọ́n ló gbà fún wa a ní agbára láti tẹ̀ wọ́n lórí bá a lágbára lórí wọn tí ó bá tún ṣe pé ọlọ́run ọba tẹ̀ wọ́n lórí bá fún wa wọ inna ila rabbina lànà ń kàlùkò ọ̀dọ̀ ọlọ́run ọba wa náà ni a padà sí so àyà yìí ó ń sọ fún wa wípé tá a bá ń bẹ lórí nǹkan òyìn tá a bá gùn wọn ọkọ̀ ojú omi ni kẹ́tẹ́kẹ́tẹ́ ni rànkúnmí ni ẹṣin ni káà ni pléènì ni tá a bá gùn wọ́n ètò ìyẹ ká sọ ọ̀hún náà ni subhana alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun eléyìí bi nafsi quran tabanika wo nti ọlọ́wọ́ bá kọ́ wọn ní alukur'an anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun tún wá fi kún fún wa wípé tí a bá ń bẹ lórí nǹkan àbòyí nǹkan tá a máa ṣe ó bẹ nínú hadithi al-imam bukhari imam muslim àtàwọn míín gbà wá nínú hadithi abdullahi bin umar radiyallahu anhuma ó ní alámọ̀hún ó kọ́ wọn anna rasulallah sallallahu alaihi wa sallam ike òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam kana ìdàtàwà alá bàírìhì tí ó bá ń bẹ lórí nǹkan gún rẹ̀ safari lẹ́nu tí ó ń lọ sí كبر ثلاثا يوشي الله أكبر لا ميتا يوشي الله أكبر لا ميتا كبر ثلاثا يوشي الله أكبر لا ميتا ثم قال يوأخبي سبحان الذي صفر لنا هذا وما كنا له مقرنين مما لهم ọba tó ṣe wípé òun ló tẹ̀lé ọba fún wa ilé ìta àmì yìí wọ́n máa kún nára mọ́kúrẹ́ wọ́n máa kún nára mọ́kúrẹ́ ní àmì agbára àti tẹ̀wọ́n lérúgba tí ó bá ń ṣe pé ọlọ́run ọba ó tẹ̀wọ́n lérúgba fún wa wa inna ila rabbina la munqalibun ọ̀dọ̀ ọlọ́run ọba wa sátúndé náà là padà sí i so anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó fi kún pé káká bára lẹ́ẹ̀mẹ́ta kí ó tóbi wípé àátọ̀ subhana lẹ́rí sàkọrọ lánàá hàdà ọmọ kúnnà láwọn mùsùlùmí wa inna ila rabbina lẹ́mú kàlùbù lẹ́yìn ó tún wá fi kún ká ní travel ni tí ó ń ṣe pé a kàn fẹ́ẹ́ gun ọkọ̀ lọ́bì kan nínú ìlú táwa pé a fẹ́ tíráwù a máa sọ wípé aláhùnmá iná nasaluka fi safarina haza albirra wa taqwa ire ọlọ́wọ́ bá o ire ọlọ́wọ́ bá ọba tó ṣe tó wọ náà ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn iná nasaluka fi safarina haza albirra wa taqwa à ń béèrè lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba níbi ìrìnàjò wa yìí àìdírùwà ká ṣiṣẹ́ dáadáa àwọn nǹkan tí èrè ọlọ́run ọba pa láṣẹ kò ṣe rọrùn fún wa láti ṣe wọn wà tẹ́kọ̀ọ́ wa bákan náà àwọn nǹkan tí èrè ọlọ́run ọba ṣe léèwọ̀ kò ṣe rọrùn fún wa láti jìnnà sí àwọn nǹkan wọ̀nyí sọtọ́mọ́ àgbégbólóhùn àlùdóró wà tẹ́kọ̀ọ́ wa wọ́n bá lò wọ́n papọ̀ nínú sẹ́ńtẹ́ǹsì kan àmọ́ tú àlùbírù sí ká ṣiṣẹ́ dáadáa àmọ́ tú àtẹ́kọ̀ọ́ sí ká jìnà sí àwọn nǹkan tí ọlọ́run ọba ṣe léèwọ̀ àlùbírù àti sí ká ṣe ètí ọlọ́run ọba pa láṣẹ àwọn iṣẹ́ dáadáa àtẹ́kọ̀ọ́ àti sí ká jìnà tí àwọn kan tí ọlọ́wọ́n bá ṣe léwọ̀ sanabuwa muhammad sallallahu alayhi wa sallam a máa sọ wípé aláhùnmá iná nasaluka fi safari na hada albirra wa taqwa bá ń fọ́nà tó ń ṣeré ẹ̀rọ ń yí sọ́gbù aláhùnmá iná nasaluka fi safari na hada albirra wa taqwa ومن العمل ما ترضى إري ألم وبا عن بي لور نبي إري أجوتي عن شيء البر إما ششد والتقوى الجنان في أو إشادي ومن العمل ما ترضى بكنا عن دي لور ألم وبا iṣẹ́ tó ṣe pé ìyẹ́ ọlọ́run ọba tó yọnu sí iṣẹ́ tí ìyẹ́ ọlọ́run ọba ó yọnu sí aláhùnmá hawin aláìna sáfara na haaba ìyẹ́ ọlọ́run ọba ṣe nírọ̀rùn fún wa ìrìn àjò wa yìí wọ́tí àná bẹ̀rùdá bákan náà ọlọ́run ọba bá wa kápó jíjìnà rẹ̀ tàbí ìrìn àjò tí afẹ́rìn yìí afẹ́kìlì ọlọ́run ọba kò ṣe ń rọrùn fún wa bákan náà jíjìnà rẹ̀ bá wa rìdíùsì rẹ̀ tàbí ká má fíìlì èké àtikọ́bà àti sáǹtì tó pọ̀ èyí ọlọ́run ọba ṣe ń rọrùn fún wa lè bá wa dí rẹ̀ bá wa dí bá wa kánákù so that a ní fíìlì ìrìn yìí aláhùnmá ń tọ́sọ́ ìbò fi sáfà ìrẹ́ ọlọ́mọ ọba o á ń tọ́sọ́ ìbò fi sáfà ìrẹ́ ní òun bẹ pẹ̀lú wa níbi ìrìn àjò yìí wàlùkàlì ìfọ́tùfin ahadi bákanáà ìwọ́dẹ̀ ní orúgbó nílé tàbí ló ń bẹ pẹ̀lú àwọn ará ilé wa ìrẹ̀ náà ló ń mójútó àwọn ará ilé wa bó ṣe ń bẹ pẹ̀lú àwa náà ní orí ìrìn àjò tàbí tó ń bẹ pẹ̀lú àwọn ará ilé wa àti àwa náà pẹ̀lú ìṣọ́ rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala torí pé ọlọ́mọba subhanahu wa òkè ló wà òkè sọ́nà ni ó pe àlàárà ṣùgbọ́n ọlọ́mọba wà bí báàtì ní ti pàápàá rẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala ń bẹ pẹ̀lú wa bi ilmihi wa sam'ihi wa basarihi wa inayati wa qudrati ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa pẹ̀lú ìmá rẹ̀ bákan pẹ̀lú ìgbọ́rọ̀ rẹ̀ ó ń bẹ pẹ̀lú wa pẹ̀lú ìrìnà rẹ̀ ó ń bẹ pẹ̀lú wa pẹ̀lú agbára rẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó rọ pípa wa اللهم أنت الصائب في السفر والخليفة في الهاد ìrìọ́lọ́wọ́ bá wọn náà ni oúnjẹ pẹ̀lú wa lórí ìyàjú wa ìwọ́dẹ̀ ní alkhalifa tó fi ahàlì ìwọ́ ni a oúnjẹ pẹ̀lú àwọn ará lé wa ìwọ́ ni a fi ṣọ́ àwọn ará lé wa bá wa ṣọ́ wọn bákan náà dáàbò bọ̀ wá náà lórí ìrìnàjò wa yìí aláhùnmọ̀ ní àwọ́dó bí ká nínú àta ìsọfà ilé ọlọ́mọba mo sádìọ́ níbi ìnira ìrìnàjò wọ́ka àbátí mọ́ndọ́r bákan náà ìrísí tó ṣe wípé yóò jẹ́ ti bànújẹ́ tí èèyàn bá ń ríyàn tó ṣe kí wọ́n máa ríyàn pé ẹni yìí ọkàn rẹ̀ ó ń banújẹ́ ìyọ́ ọlọ́mọba àtàjọ ń bi kan rí wa nílì ilé ẹni tó ṣe rí pé ìbànújẹ́ ọkàn ń bájá wọ́n tún ilmù kálá bákan náà àtàbí ìrí ọlọ́mọba níbi àtibọ̀tán burúkú fìlmáàlì wà áhàlì níbi àwọn dúkìá wa. Nibi, bákanáà àti àwọn ará lé wa má sọ dúkìá wa di ìdàkúdà má sọ àwọn ará lé wa náà di ìdàkúdà so anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam aṣọ ilé wa ìdá rọ́jà tó bá wá padà níbi ìrìn àjò tó lọ tó padà sílé ọlọ́húnnà yóò ṣe kí ni yóò tún sọ wàzáàdà fi hìn yóò tún wá fi a àìbúrú àti à ń padà sílé báyìí ta ìbòrò bákanáà à ń túbá ọsọ́dọ̀ ọ̀rọ̀ wa níbi àwọn kùdìẹ̀kùdìẹ̀ èyí tí ó bá ṣẹlẹ̀ lọ́dọ̀ wa lọ́wọ́ wa na ẹ̀bákanáà ẹni tó ń sin bá subhanahu wa ta'ala ìrọ́bìnà hamidu àti wọ́n ń ṣe ẹ̀yìn fún olúwa wa so eléyìí tó bá di kó padà yóò fi eléyìí tá a sọ yìí yóò fi kún yóò sọ bí a ṣe sọ yìí yóò tún wá ájì eléyìí náà eléyìí ni etí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí a máa sọ gẹ́gẹ́ bí nǹkan tá a sọ àwọn wọ́dí tiẹ̀ ó yàtọ̀ díẹ̀ sọ èyí tí àfà tí wọ́n kọ tíra ìyẹn ibn abi zayd al-qayrawani alayhi rahmatullah tí wọ́n mú wá sọ̀rọ̀ náà ní tí wọ́n ra sọ ní ṣókí pé bismillah allahumma anta sahibu fi safar wal khalifatu fil ahl اللهم إني أعوذ بك من وفاء السفر وكعبة المنقلب وسوء المنظر في الأهل والمال ṣùgbọ́n tí a bá wọ̀ yìí tí a kàjáre muslim yẹn ó kún dáadáa ju eléyìí lọ so eléyìí ni nǹkan tí wọ́n fẹ́ ká sọ tá a bá gun nǹkan gùn tá a bá ń bẹ nínú ìlú náà tá a bá gun nǹkan gùn so a kábára lẹ́ẹ̀mẹ́ta a wà sọ subhana lẹ́yìn sakhara lana hada wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun ṣùgbọ́n tó bá yí pé à ń travel sí nǹkan ọ̀gùn táàgùn à ń travel ni so wọ́n fẹ́ kí a tún sọ gẹ́gẹ́ bí tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó fi kọ́ àwọn sahaba radwanullahi alayhim اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى هم هون علينا سفرنا هذا واشف عنا بعدا اللهم إنا نعوذ بك من وأساء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل سوء عسل لي تابا وقدا تابا قدا عصر èyí tí aṣọ iná ike àìbùn àtàìbùn abidun, lèrọ́bìnà àmìdùn àáfin náà fún nígbà tí a bá padà sílé náà lára nǹkan tó dá òní pé tá a bá dé láti ìrìn àjò tá bá délé ká gba mọ́ṣáláṣí lọ láti raka méjì eléyìí sunna anabuwa muhammad sallallahu alaihi wasallam sallam òun ni bákan náà àárín ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tí wọ́n dé láti ní àjò pẹ̀lú jábì radallahu anhu níbi ìtàn tí ó ti ra ràkúnmí jábì radallahu anhu oníkólọ́nù mọ́ṣáláṣí náà sọlé ìsí ó bá rọrùn lára nǹkan tó ṣe wípé wọ́n fẹ́ kí a ṣe ni òun náà ni kí a gba mọ́ṣáláṣí lọ láti yan rákà méjì ìyẹn tá a bá padà sílé so ṣùgbọ́n bífọ́ yẹn a sọ àgáàrù nígbà tá a bá ń délé gẹ́gẹ́ bí anábíwá muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí oṣù tó kọ́ wa. bákan sallallahu alayhi wa sallam ó tún wá lára nǹkan tí ó jẹ́ kí àwọn sàhábà radiyallahu anhum fún wọn mọ̀ ó ní àtàfàr kíta àtún ìnà àdá ìrìn àjò tí arìnrìn ó ní kíta àtún ìnà àdá bìnrin ìyá ni ẹni tí ó bá ń travel yóò go through àwọn pain àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí náà lára nǹkan tí ẹni tó bá ń tábù tí ó mọ̀ nítorí rẹ̀ ló fi jẹ́ pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam a máa sọ kékeré ni wà a'udhu bika min wa'sa'i àtàfàr mò ń sábìrì ọlọ́mọba níbi ìnira ìrìnàjò afáàní wà tukra tijaratu ila ardi al-aduwi a fẹ́ ṣe wípé kí èèyàn máa lọ ṣe kátàkárà nílùú àwọn ọ̀tá ẹ̀sìn àwọn ọ̀tá ẹ̀sìn torí kí ni torí wọ́n lè ṣe ní sùtá that is there to ṣe encourage wa tó láti máa lọ ṣe kátàkárà pàtàkì lọ tàbá rántí tí a ń bára wa sọ nínú sọ ìbùkárí kìtàbùl buyur sọkálà ń lọ ń ṣe kátàkárà nílò àwọn ọ̀tẹ́ẹ̀sì eléyìí wọ́n kórìíra rẹ̀ fún wa nítorí ẹ̀sìn wa náà ni sọlọ pé àwọn àbá wọn a máa sọ ẹni tó ń tíráàbù lọ sí ìlú àwọn ọ̀tẹ́ẹ̀sì tó lóun fẹ́ máa lọ gbé bẹ́ẹ̀ so wọn a máa kọ́ fún wa torí pé ó lè jẹ́ nǹkan tí yóò affect ẹ̀sìn wa àmọ́yé àwọn èèyàn kan ti travel lọ sáwọn ìlú tó ṣe pé wọ́n ti accommodate ẹ̀sìn islam ń bẹ́ẹ̀ so tí àwọn ọmọ wọn dàgbà tí àwọn ọmọ wọn dàgbà síbẹ̀ ní so ẹjọ́ àwọn kéèké tó ń ṣeré ẹ̀mí ẹ bá caution wọn so tí àwọn ọmọ wọn dàgbà síbẹ̀ tó ṣe pé yóò wá jẹ́ nǹkan tí yóò influence àwọn ọmọ yẹn negatively tí ó jẹ́ nǹkan tí ó affect wọn so anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó discourage wa láti máa lọ sílùú àwọn ọ̀tẹ́ẹ̀sì ká ní ibẹ̀ la fẹ́ máa lọ gbé ipe ibẹ̀ la fẹ́ máa lọ gbé so anabi sallallahu alayhi wa sallam ó discourage wa ní eléyìí náà ẹni tó wá lóun fẹ́ lọ ṣe wá sí bẹ́ẹ̀ láti lè fi pé àwọn èèyàn sínú ẹ̀sìn eléyìí nǹkan ní ìyẹn kìkì afẹ́ kí a kíyèsí àwọn kìfìrí afẹ́ pé sínú ẹ̀sìn so eléyìí nǹkan ní ìyẹn so ṣùgbọ́n kálá tó máa bẹ́ẹ̀ so eléyìí ẹ̀sìn ò encourage rẹ̀ rárá so afọ́ àwọn sọ fún wa. ó ní wàtúkra òtìjára tú ìlà arjìl àdúwì akóyira ká máa lọ sí kátàkárà ní ilẹ̀ àwọn so wọ̀bálàdì Sudan àti ilẹ̀ àwọn èèyàn dúdú àfáànsólé ní àsìkò ògbà yẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn so látara kí wọ́n lè fi kìtà kányàn wọ́n lè ṣàbùrú fún yàn ṣùgbọ́n bẹ́ẹ̀ pé torí àníyàn pé a fẹ́ ẹ̀sìn lọ láti spread ẹ̀sìn ni so eléyìí nǹkan tí ó bá mu ni ṣùgbọ́n tó bá ṣe wípé nítorí pákan fẹ́ méjì owó ni eléyìí àfáà ní kí ni nǹkan tí a kórira òun ni òun ṣe kó jẹ́ haram torí pé kí ni ẹ̀sìn wa ló wà affected وقال النبي صلى الله عليه وسلم وني النبي صلى الله عليه وسلم سويكي السفر قطعة من العذاب السفر قطعة من العذاب إما شيء يجو قطعة من العذاب إجيجي يعني وجبتي أصدقوا عليك ìyẹn ó fèsì ìnira díẹ̀ fún yàn máa ń bẹ lórí ìrìn àjò sọlọ́ jẹ́ pé láàrọ̀ ọ̀rọ̀ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ń sọ̀rọ̀ ń pa ìrun alẹ́ ìrun wítírù so nǹkan tó ṣe ní pé ó mú ìnira dání ni tí ó di pé ara èèyàn wúwo ni sọ̀nàbì sallallahu alaihi wa sallam ó wá ń sọ fún wa pé fa idha awtara ahadukum falyarka rak'atayn tó bá di ọwọ́ òru téèyàn kan ní bá lóun fẹ́ kí wítìrì falyarka rak'atayn ó lè kí méjì kó kí méjì fa in istayqadha tọ́lọ̀ ń bá ní kó padà jí ègé tó yóò kí sí wàílà kánà tààlà tí ò bá jí méjì tó kíyàn náà yóò dúró ní ipò wítìrì àti ẹni tó yúzù mọ́ à ń kírun bí ráka márùn ló yúzù méje ní mẹ́sàn ní mọ́kànlá ni ṣùgbọ́n torí pé ń bẹ lórí ìrìn àjò ìrìn àjò dẹ̀ ní jahadu wa fẹ́kọ̀ọ́ nǹkan tó mú ìnira dání ni ara ìhó wo sọ̀nẹ́gbọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó wá ní ìdá ó tara àdínkù tí a kan bá ní òun fẹ́ kí wítìrì ní pàlíyàr kára káàtẹ́ kó kíra ká méjì fàyín ní sọ ìkọ́lọ̀ wà ilà kánà tààlà tọ́lọ̀ bá ní kí ó jí a yóò lè kí sí tí ó bá rẹ̀ kí tí ó bá jí méjì tó kíyàn náà yóò gbó ní ipò wítìrì fún un eléyìí ni àwọn àbáàdì sọ yìí pé ọ̀rọ̀ tí a níwà muhammad sallallahu alaihi wasallam tó sọ yìí pé ń jàlú àfihàn sọlá ti kùn ní léèlú wítara ẹjẹ́ bó ṣe wí pé ọ́d lè nǹkan tí ẹ kì gbẹ̀yìn sọ wọ́n ní kò ń ṣe òjò al'amúrú lẹ́tà òjò yóò máa bẹ ní ipò wítìrì tó ló jẹ́ pé lára nǹkan tó rinlẹ̀ oníkí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó nǹkan bá kíráka mẹ́sàn-án lóru tí ó sálámù yóò tún wá dìde yóò mú méjì wá lẹ́yìn rẹ̀ kó fi jẹ́ mọ́kànlá so a máa ṣe báyìí gbá mi yàtọ̀ sí bó ṣe máa ń ṣe tó ṣe pé yóò kí méjì yóò sálámù méjì yóò sálámù méjì yóò sálámù méjì yóò sálámù so méjì yóò sálámù kó wá mẹ́yọ̀ kan wá sọ ìgbà míì ó lè kí mẹ́jọ lẹ́ẹ̀kan náà tó ṣe pé yóò kàn ṣe tàṣáwùdì kò ní sálámà yóò wá kí ẹyọ kan sí yóò jẹ mẹ́sàn-án yóò ṣe tàṣáwùdì yóò sálámà lórí ìjòkó yóò wá mú méjì wá igé so kí la fẹ́ ló ń délé òun ni wípé anabi sallallahu alaihi nínú ọ̀rọ̀ rẹ̀ kan ó ní ìnà àdà safar wa ìnà àdà àìsùn yìí tàbí ẹni tó ń rìnrìn àjò yóò máa ṣàìsùn náà ni inna hada sahara aw inna hada safar jihadun wa thiqal ìnira nìrìn àjò fa idha awtara ahadukum téèyàn kan bá ní òun fẹ́ tíwítìrú rẹ̀ lórí ìrìn àjò fàlìyàrùka àràkà àtẹ́yì kó kí méjì náà fàyíní sáìfàdọ̀ tó bá jí kó kí sí wà ìlàkánà tí ó bá jí mọ́ méjì tí ó ti kíyàn náà yóò gbó ní ipò wítúrù pẹ̀lẹ́ jẹ́ ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam nípa ìrìn àjò torí náà a tó dá òun ni kí a ṣera wa lẹ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam tó kọ́ wa yìí nípa ọ̀rọ̀ ìrìn àjò so bákan náà àfáwa ní wàlàyé ń bá bi أن تصافر المرأة مع غير ذي محرم منها سفر يوم وليلة قبام قبام كيوبني كشير ياجو لا ذي محرم إن ياجو ọjọ́ kan gbáko فأكثر mu fa aksar àbíjú bẹ́ẹ̀ lọ fi níbi ájì ọ̀rọ̀ ẹ̀yàn nìkan lókù náà anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn wá bèèrè lọ rẹ̀ pa kí obìnrin máa travel láì sí mahram rẹ̀ bẹ́ mahram òun ni ọkọ rẹ̀ abẹ́ni tí ò lè fẹ́ láíláí nínú àwọn ọkùnrin bóyá nítorí ẹ̀jẹ̀ bí ẹnìyàn jẹ́ bàbá rẹ̀ àbó jẹ́ ọmọ rẹ̀ lọ́kùnrin àbó jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbí àbúrò bàbá rẹ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ àbúrò ìyá rẹ̀ tí wọ́n jẹ́ ọkùnrin àwọn tí wọ́n lè fẹ́ láéláé so nítorí kíni nasab àbí nítorí ẹ̀sẹ̀ríyà ìjẹ́ àna bíi bàbá ọkọ rẹ̀ lápèjúwe ẹni tí ó lè fẹ́ obìnrin láíláí òní bàbá ọkọ so eléyìí òun ni wọ́n ń pè ní kiri wọ́n ń pè ní mahram ẹni tí ó lè fẹ́ obìnrin láíláí látara pé kiri bóyá ó jẹ́ bàbá fún àbí ẹ̀jẹ̀ pa wọ́n pọ̀ ní tó wà ní pé ní tí ó lè fẹ́ bí bàbá rẹ̀ àbúrò bàbá rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbúrò ìyá rẹ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ lọ́kùnrin àbí kó ṣe pé kó jẹ́ bí ọmọ fún so ẹni tí ó lè fẹ́ láíláí àbí kó ṣe pé kí ni àná ọmọ tí ọmọ wa ọkùnrin bá fẹ́ ọmọ obìnrin tó bá fẹ́ a lè ṣe kí ni a lè irú ọmọbìnrin náà tí ọmọ wa bá kọ̀ ọ́ lẹ̀ bákan náà ìyàwó bàbá wa á so ẹni tí ò lè fẹ́ obìnrin àlàtà àbíyíjì dàtí láíláí ó ti fún wa pè ní bákan náà ọkọ tó ṣe pé òun gangan ló ń fẹ́ abẹ́rẹ́ ló wà wọn a máa lo gbólóhùn fún òun náà so muhammad sọ ń gbà Ah, kílórí tí obìnrin tí ó travel ọjọ́ mẹ́ta ah, ànábì alóbìnrin gbọ́dọ̀ travel ọjọ́ mẹ́ta àyàfi pẹ̀lú mahram àbí obìnrin tó travel ọjọ́ kan kọ́ travel ọjọ́ kan àyàfi pẹ̀lú maharam. àbí kan béèrè wípé kílórí tí kóbìnrin travel láì sí maharam kó dá travel ànábì alóbìnrin gbọ́dọ̀ travel láì sí mahram ṣe eléyìí ló fà tó fi jọ wípé àwọn wá tí ó sọ pé la tusafiru almar'atu thalathata ayyam aw la tusafiru almar'a yawman wa layla la tusafiru almar'a tí ó ní tún kọ̀yádà rẹ̀ ń gbà ní tó lè jẹ́ kí ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́sì kan lọ sí di pé obìnrin ò lè dá travel so bóyá ìrìn àjò yẹn jì ní o àbí ìrìn àjò tí ó jì lókùn bàtà bá ti fẹ́ travel kò gbọ́dọ̀ ká travel àyàfi pẹ̀lú maharamu rẹ̀ ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ìṣíwájú ẹ̀tí wọ́n ń bẹ lórí ẹ̀yìn rẹ̀ so apá àwa sọ fún wa pé àyàfi tó bá ṣe pé ájì ọ̀ràn yẹn ló kù ní má bí àbí àwọn Al-Malikiyya bákan náà Ash-Shafi'iyya wọ́n gbà pé tó bá ṣe wípé ájì ọ̀ràn yẹn ni obìnrin lè dá travel tó bá ṣe pé ájì ọ̀ràn yẹn obìnrin lè dá travel torí wípé nínú ìtọ́jú orígun ẹ̀sìn òun ni kí a lọ ájì fún ẹni tó bá ní agbára láti lọ lára orígun ẹ̀sìn márààrún ni so wọ́n wá ní obìnrin lè dá travel tó bá ṣe pé orúkọ màmúnà ń bẹ kọ́ńtìmì tó séèkì ó ń bẹ yóò rí àwọn èèyàn tó ṣe wípé wọ́n jọ lọ tí ò ní sí aburú kankan pẹ̀lú ẹ̀ tí ó bá lọ pẹ̀lú wọn so wọ́n tó wá ṣe pé ájì ọ̀ràn yẹn ni ó lè lọ sèyẹn àwọn alimalikiya bákan náà àwọn aṣàfihàn so lára nǹkan tí wọ́n fi sọ eléyìí òun náà ni pé orígun ẹ̀sìn òun ni hajj orígun ẹ̀sìn òun ni hajj ibn hazm al-andalusi ọ́n sọ nínú ọ̀rọ̀ wọn kan wọ́n ní wọ́n lè lọ tó wá ṣe pé hajj ni kódà kó mọ́ jẹ́ pé hajj ọ̀ràn yẹn torí wípé anabuwa muhammad sallallahu alaihi wasallam onílátẹ̀mnáru ìmá allahi masajidallah ẹ má hàn náà fún àwọn ẹrúbìnrin ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala masajid Allah láti lọ mọ́ṣáláṣí ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala wọ́n á ní mọ́ṣáláṣí tó fi lọ́lá jùlọ òun náà ní mọ́ṣáláṣí alkaaba so bó wá ní a ṣe event yẹn láti lọ sí hajj láti lọ sí kaaba so eléyìí náà ṣẹ́kù tẹ́mi tèmi àlè rahmatullah àwọn náà fẹ́ ṣe bí ẹni fì tèbi ráàyè yìí ìyẹn ipe tó bá ṣe pé ìjọsìn bí hajj àbí nǹkan kan ní tó fẹ́ lọ ṣe so gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú àwọn kan náà fatawa wọn so níbo mi wọ́n ti lọ síbi tí ọ̀pọ̀lọpọ̀ náà ti sí so nípa pé kò gbọ́dọ̀ travel without mahram gbọ́dọ̀ travel without mahram so àyàfi tó bá ṣe wípé làlúrí tó bá ṣe pé làlúrí àpèjúwe sọmọ mú wọn làlúrí òun ni irú obìnrin tó gba ìsìláàmù láàrin àwọn kèfèrí tó fẹ́ kúrò ń lú àwọn kèfèrí ni kò ṣáà ní àwọn kèfèrí so irú obìnrin bẹ́ẹ̀ tó bá kúrò láàrin wọn tó dá travel wọn á ní kí ni ní ilé chifak ẹnu kò lórí eré àbí obìnrin tó ṣe rí pé òun àti máhàrámù rẹ̀ ni wọ́n jọ ń tíráàbù lọ ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ lọ́nà bóyá máhàrámù jẹ́ pé ọlọ́mọba àṣà ní kó dúró síbi tó wà èpè kó mọ́ tíráàbù mọ́ tàbá ní kó padà sẹ́yìn yóò tíráàbù náà ni tàbá ní kó mọ́ lọ síwájú yóò tíráàbù náà ni so làlórí òrìrì àti nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ nú àwọn kan tí ó lè jẹ́ bọ̀rúra tí ó mú obìnrin tíráàbù láì sí mahram aláwọn míì tí wọ́n sọ nínú àwọn àfá láti lè fi kí ọ̀rọ̀ wípé obìnrin tó fẹ́ lọ ṣe ìjọsìn ní hajj ó lè travel lọ so wọ́n a máa sọ wípé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam sọ pé àtòkà ń bọ̀ wá tó ṣe pé obìnrin yóò travel láti haira wá sí ilé ọlọ́mọba subhanahu wa ta'ala tó ṣe pé la takhafu illa Allah kò ní páyà kankan àyàfi ọlọ́run ọba subhanahu wa ta'ala so wọ́n ní ó túmọ̀ sí pé ó lè wá ṣe iṣẹ́ ìjọsìn tí a mọ̀ sí hajj àbí umrah sẹ́lẹ̀ lára nǹkan tí ṣekúrẹ́ ibùn tẹ́lú alẹ́ rahmatullah ṣe pẹ̀lú bí hajj ọ̀rọ̀ yẹn ni àbújẹ́ ó ti náà fílà àwọn àfáàmì inú àwọn àlùmọ̀tà àkérò mú àwọn tí wọ́n wá létà wọ́n ní ó lè dá travel lópin ìgbà tí safety bá ti wà nígbà tí safety bá ti wà ó lè dá travel so lára nǹkan tí wọ́n ń lò òun náà ni ọ̀rọ̀ pé obìnrin ó travel láti haira wá sí ilé olúwa tó ṣe pé kò ní bẹ̀rù kankan àyàfi Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n tá a bá wo ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam lórí pé obìnrin ò gbọ́dọ̀ travel ìbòmí kò ní láyé hello lè múra àti kò tọ́ fún obìnrin kan láti travel ó túmọ̀ sí haramu ni láti travel ni tí ó bá sí lẹ́tọ̀rọ́ra ni so eléyìí gẹ́gẹ́ bí sọ òní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n dúró lórí rẹ̀ so lónìí kọlọ́mà kó ṣàánú wa obìnrin ń travel anyhow ilé aló ń lọ China òun lọ Hong Kong òun lọ kíní kankan kamara òun fẹ́ lọ rajà òun fẹ́ lọ ṣe léyìí so gbogbo àwọn nǹkan wọ̀nyí ní tí ó tẹ̀wọ̀n èyí tí ó bá òfin ẹ̀sìn mu ni afaani wala yambagi an tusafira almar'atu ma'a ghayri fi mahramin kò tọ́ kí obìnrin kó travel láì sí mahram minha mahramu rẹ̀ safara yawmin wa layla ìrìn àjò ọjọ́ kan òru kan fa akthara àbí jù bẹ́ẹ̀ lọ illa fi hajjil faridati khassa àyàfi níbi ájì ọ̀ràn yẹn nìkan fi qawli Maliki níbi ọ̀rọ̀ tí imamu Maliki sọ fi rufqatin ma'muna tí kọ́mpín tí ó wà ṣe tí ọkàn balẹ̀ lé lórí ó bá ṣe pé ni ó lè bá wọn travel lọ fún hajj wọ́n dẹ̀ ní kí ni hajj ọ̀ràn ẹ̀yẹ ni so hajj ọ̀ràn ẹ̀yẹ òní wọ́n lọ́bí ọkùnrin máa ha ló mahrami fadhalika laha kódà tí ó bá sí mahramu rẹ̀ ń tó bá jẹ́ pé so gẹ́gẹ́ tá a sọ àwọn ṣàfi'íyà bákan náà àwọn almalikíyà wọ́n gbà kúrò bá ṣe pé áàjì ọ̀ràn yẹn ni obìnrin lè tọ́lù láì sí mahram ṣùgbọ́n lọ́dọ̀ àwọn anábìlá àti àwọn alhànàfíyà wọ́n gbà wípé hata hajj kò lè dá lọ tí ó bá ti mahram rẹ̀ so lára nǹkan míì tí wọ́n fi kó òun arákùnrin tó lọ bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ní òkùtẹ́kùtù fi ghazwatin wọ́n kà ní kún ara àwọn èèyàn tó yẹ kó lọ sójú ogun kan wa inna imra'ati turidu hajja ìyàwó mi dẹ̀ ní ó fẹ́ ṣe hajj àbí kharajat hajja ìyàwó mi jáde lẹ́yìn tó fẹ́ lọ ṣe hajj anábì sallallahu alayhi wa ní hujja ma muratik ṣe kí ni tẹ̀lé ìyàwó rẹ̀ láti lọ ṣe hajj so bákan náà alimamu dára kò ní alẹ́ rahmatullah wọ́n gbà wá àdífi pé anabi sallallahu alaihi wasallam ní la tahujju imra'atun illa ma'a dhi mahram obìnrin kan kò ní ṣe hajj àyàfi pẹ̀lú mahram rẹ̀ so náà fi tó wà mẹ́yẹn náà yìí àti ìkọkùnrin kan kó ṣe hajj kò gbọdọ̀ ṣe so látàrí jùmọ̀rá tún ní lámà rí mahram ṣe lè kó fa táwọn afá mi ti sọ wípé kò bá ṣe hajj ọ̀ràn yẹn obìnrin ò lè ṣe tí ó bá ní mahram so obìnrin ò lè ṣe tí ó bá ní mahram so lè òun ni position àwọn alhanafiya bákanáà alhanabila àwọn alhanabila so àwọn àfá tí wọ́n jẹ́ àwọn alìmọ̀ràṣòro ara àwọn àfá tí wọ́n mú ilé bí ṣégun bá ṣégun òtèmí ṣégun albani àtàwọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olófà tó fi jẹ́ wípé ní àwọn àtìkò ìgbà wọn a máa sọ wípé obìnrin tí ó bá wá fún hajj ó gbọ́dọ̀ ní mahram àwọn èèyàn máa ṣe jàǹbá láwùjọ àyíká wọ́n mú obìnrin olóbìnrin wọ́n so mọ́ ọkùnrin ní wọ́n lóhun ní maharamu lọ sọ́ra tí wọ́n lè fi kọjá lọ́dọ̀ àwọn immigration ní Saudi so wọ́n sùn wọ́n pọ̀ torí wípé mazhabi tí ó rinlẹ̀ ń Saudi ní mazhabu àwọn alhanabila àwọn alhanabila lè ní wọ́n gbà pé hátà hajj parí lọ hajj ọ̀ràn yẹn obìnrin ò lè ṣe láì sí mahram so bó láti wá ṣe so ìyẹn ló pọ̀ tó jẹ́ pé irú àwọn tí wọ́n fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ wọ́n wọ ọkùnrin kan tí wọ́n so mọ́ obìnrin yẹn tí wọ́n mú pásítọ̀tù wọn tí wọ́n jẹ́ kó wà papọ̀ tó ṣe pé obìnrin yẹn kò lè wọ inú Saudi àyàfi pẹ̀lú ọkùnrin yẹn ṣùgbọ́n in the recent time àwọn náà jẹ́ position yẹn that is ìjọba bí ẹni pé wọ́n fi position àwọn hanabila yẹn lẹ̀ láti lè shift sí position àwọn malikiya máa ṣàfihàn so eléyìí wallahu alam ó dá lọ́nà kan ní ọ̀nà wípé wọ́n tilẹ̀kùn ìbàjẹ́ torí èwo làbúrọ̀ sóbìnrin olóbìnrin mọ́ ọkùnrin ọlọ́kùnrin so eléyìí a máa fa èyí tí ọkùnrin mi àtòbìnrin mi ó fi jẹni tó ṣe wípé wọ́n mara wọn tí wọ́n padà máa ṣe ìranù máa bára wọn sọ̀rọ̀ látara pé à á ní kí ni máràmù ni mi máràmù ni mi ibẹ̀ náà ni ó ti di pé wọ́n gba nọ́mbà ara wọn wọ́n di pé wọ́n mara wọn tí wọ́n jọ máa ṣe pọ̀ so tí máa rí nǹkan wáyé ó máa irritate mi àná sọ́bùlá làáfíà tẹ̀wọ̀sálàmù ìgbà tí mo rí kí wọ́n jẹ inú mi dùn not tó torí wípé position àwọn àfáà kan sọ wípé kóbìnrin travel without mahram wípé haram ni kò ní pé position wọ́n rán ìkọ́ position tó tẹ̀wọ̀n jù náà nìyẹn position tó tẹ̀wọ̀n jù náà nìyẹn ṣùgbọ́n ẹ̀yìn ò lé lórí ẹ̀ ṣùgbọ́n ká mú obìnrin olóbìnrin ká so pọ̀ mọ́ ọkùnrin ọlọ́kùnrin eléyìí òun ni bí aburú tí ó wà ń bẹ́ẹ̀ so tí ẹ bá tiẹ̀ kúrò mẹ́ tó ṣe fún wọn aláwọ̀ obìnrin láti wọlé fúnra rẹ̀ so láì sòó mọ́ ọkùnrin ọlọ́kùnrin kan pé òun ni maharamu rẹ̀ ní fẹlẹ́ yìí dáadáa kan ṣì ní dáadáa kan òun ṣì ní eléyìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí àwọn sọ ń bíbá yìí ìyẹn ibn abi zayd al-qayrawani alayhi rahmatullah so position tí wọ́n ní pé tó bá ṣe pé áàjì ọ̀rẹ́ yẹn ni obìnrin lè travel láì ní maharamu tí ó bá ti jẹ́ pé àwọn tó ń bá lọ ọkàn balẹ̀ pẹ̀lú wọn ni contrary sí nǹkan tí àwọn hanabila àti àwọn hanabiya ń sọ adẹ̀rẹ̀ àwọn míì náà tó sọ pé tó wá ṣe pé ájì náà fúlà náà ni obìnrin lè lọ torí wípé ká mọ́ àná fún un láti lọ mọ́ṣáláṣí ọlọ́mọba ọ̀rọ̀ tí a ní sọ̀lá àtàlàfẹ́ bákan náà ọ̀rọ̀ pé obìnrin yóò máa travel láti haira wá sílé olúwa tí ò ní bẹ̀rù anyone àyàfi allah subhanahu wa ta'ala so láti sọ pé tó bá jẹ́ pé sáfàrù tọ́ àní sáfàrù ìsìn lọ́hùn ìtẹ̀láṣẹ ọlọ́run nípa pé ó lè lọ eléyìí alóòní tí alimami ibn taymiyata alharani tí wọ́n padà mú gẹ́gẹ́ ó ṣe ń bẹ nínú alfatawa alkubra àwọn tí wọ́n sọ kóbìnrin lè travel without mahram generally anyone bóyá traveling àjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láì ṣe pé làlúrí kan wà position wọn yẹn kò agree pẹ̀lú àwọn àhàdìsì tí ó ń bẹ ńlẹ̀ so nasalula àlàáfíà tọwọ́ sọ́lá mi so eléyìí ni ìparí tọ́píkì tí à ń tírètì inṣáàlá àtúmọ̀ mú tọ́píkì ní tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa kí ó fún wa ní àgbóyé ẹ̀sìn rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh Thank you náà ti béèrè ní pé kí ló dé tó ṣe yí pé tí àwọn àfáà bá ń sọ̀rọ̀ wọn a máa ní ìmáàmù Málìkì sọ ìmáàmù Ṣáfi'í sọ Abu Hanifa sọ ìmáàmù Ahmadu sọ àbí ní àwọn almalikiya àbí àwọn alhanabila aṣàfi'í alhanafiya sọ kí ló dé kílódé àmọ́ sọ pé ọlọ́run ọba sọ ànábì sọ ìpìlẹ̀ náà ní ká sọ pé ọlọ́run ọba sọ ànábì sọ ìpìlẹ̀ ní ká tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ká tẹ̀lé àṣẹ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń ṣe àlàyé àṣẹ ọlọ́run ọba ṣùgbọ́n ìgbọ́rọ̀ ọlọ́run ọba yé ìgbọ́rọ̀ ànábì sallallahu alayhi wa yé ó ní di ẹni tí ó gbọ́ yé oníbìnrin tí ó gbọ́ yìí nígbà alkùránì ń bẹ lárúbáwá ni hadith anabi sallallahu alaihi wasallam ń bẹ tó jẹ́ àlàyé alkùránì lárúbáwá ni so sábà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tí ó gbọ́ lárúbáwá ń sìn ipe kí ó mú òfin jáde ní alkùránì tó bó lójú fẹ́ mú jáde kò gbọ́ lárúbáwá so ó túmọ̀ sí pé yóò kọ́kọ́ lọ kọ́ lárúbáwá ní so kó tó lè ṣe ni kó tó lè tú alkùrán so ìgbàwó yóò wá ṣe kìnídì ìgbàwó yóò fi kọ́ lárúbáwá láti lè fi tú alkùrán so torí náà àwọn kan ti kọ́ lárúbáwá táwọn gbọ́ yé tó ṣe pé àwọn ni wọ́n sọ fún nínú èdè tí òun gbọ́ àwọn ni wọ́n sọ fún ipe ìtì ọlọ́wọ́ bá tánàbí lọ́lá àtàlá sọ òun lélẹ́yìí nítorí àti lè fi ṣe ìjọgún nítorí àti lè lo òfin ọlọ́run ọba so ìkan nìyẹn láàrin àwọn tó tún wá gbọ́ lárúbáwá náà àti gbọ́ lárúbáwá jura wa lọ so ó túmọ̀ sí pé ní tí lárúbáwá rẹ̀ kéré ó tún ní ìdí kíni ó tún ní ìdí kó tún ṣàǹfààní lọ́dọ̀ ẹni tó ṣe pé lárúbáwá àti ẹ̀ tún ṣe kíni ó tún ju tiẹ̀ lọ tí ó bá tó alukọ̀rọ̀ tí ó tú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa so ló fi jẹ́ wípé kò sí bá ṣe fẹ́ ṣe a lè jú èwe pẹ̀lú àwọn sọ̀hábà lọ́jọ́ mọ̀ kí wà nẹ́bí sallallahu alaihi wasallam a lè jú without àwọn tí wọ́n jẹ́ àwọn tabi'un àwọn atba'u tabi'in a lè jú without them a ní ìdí wọn láti ṣàlàyé àwọn ọ̀pọ̀ fúnra wa so ẹ̀rẹ́ lómi tí ó mọ̀ sọ̀kọ́ rẹ̀ pé ẹ̀kùránì lè ká tẹ̀lé ẹbí lọ́wọ́ karambani rẹ̀ kò gbọ́ lárúbáwá o kò gbọ́ lárúbáwá tí ètú kurani ẹ́ ṣùgbọ́n ní kurani ló yẹ ká tẹ̀lé ẹ̀wà ló pé yẹ ká tẹ̀lé kurani so yóò wá lọ mú translation tí yẹn e kan ṣe wá translation yẹn agbo ẹni tí ó translate yẹn ló ń kà kò ń ṣe kurani gẹ́gẹ́ ní intotẹ́lù yẹn tó bá ní yusuf ali ló mú látòjú ẹsẹ̀ àgbọ́yé yusuf ali tó ń gbọ́yé bí alukur'an ẹ́ eh? òun ni wọ́n ń kà tó o bá sọ wípé musin khan ni àgbọ́yé musin khan tóun tún sí english látàrí èdè lárúbá òun ló ń kà so bọ́tẹ́ ìponú tó bá ní kùránì nìkan ló yẹ ká tẹ̀lé bóòlù ẹgbẹ́ tẹ̀lé kùránì tó bá lọ gbọ́ lárúbáwá lárúbáwá rẹ̀ ó ibi tó mọ. tó bá tún wá gbọ́ lárúbáwá àdánwò mi tún nìyẹn ẹni tí ò gbọ́ lárúbáwá ló ń fẹ́ tẹ̀lé kùránì ẹmọ́ kó ti àfẹ́gbọ́ ìmọ̀mù kan àfẹ́gbọ́ anybody Quran ni ẹ bá wa sọ̀rọ̀ direct wa tó o bá lọ wo àwọn translations táwọn èèyàn ṣe wàá máa rí àgbọ́yé ọ̀tọ̀ọ̀tọ̀ níbi translations wọn torí pé ìtẹ́lẹ̀ ìgbọ́yé ó yàtọ̀ látọjú èsì ìgbà tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó ní wàlmùtọ̀lákàtì yatarabbasna bi anfusihinna thalathata quru àwọn obìnrin tí wọ́n bá kọ̀ ọ́ lẹ́ wọ́n á dúró fún sàlásà tó kúrò wọ́n á dó fún kọ́pù mẹ́ta kó tó di pé kí ni wọ́n lè ṣe kí ni wọ́n lè rí máa rí kí ni túmọ̀ kọ́rù àbí kórkò kí ni túmọ̀ rẹ̀ ẹni tí ò gbọ́ lárúbáwá ó ti rí sí bóyá mẹkáníkì kan ni àbí ẹnjìníà kan àbí sọ̀víọ̀ kan àbí àkántáǹtì kan àbí economics kan kò gbọ́ lárúbáwá ó dẹ̀ ní kùrán nìkan ló yẹ ká tẹ̀lé ok ọlọ́wọ́ bá ní àwọn mùtọ̀lákọ́ obìnrin tí ẹ bá kọ́ ọ lẹ̀ ká tó lè lọ́kọ̀ yàtọ̀ ra bọ́sùnà bí wọ́n fún sí ìyìnà sàlátà sàkóró ká dúró fún kúrú mẹ́ta kí ni túmọ̀ kúrú yẹn so ó ní ìdí àti padà sínú arabic dictionary tó wá wá sí arabic dictionary bóyá ìfàmù làárọ̀bù ló mú bóyá muftaru siha ló mú bóyá alwàfíìtù ló almujamu alwàfíìtù ni yóò wá rí pé kọ́rùkú nìyí ó ní ìtumọ̀ bí mélòó kan ó lè túmọ̀ sí àtúhór ìmọ́ra ó lè túmọ̀ sí hajj ìwọ́nu méjèèjì so níbi táwọn àbá tí wọ́n ti máa ṣiṣẹ́ ni so ìmáàmù Malik lápẹjúwe ó lè wò pé ókè ìtò òmú ní ìtumọ̀ kúrú ni ìmáàmù Ṣáfi lè wò pé ìtò òmú ní ìtumọ̀ kúrú lélẹ́yìn so eléyìí ni reason tá a máa fi ń kó tí pé lápẹjúwe o nǹkan báyìí báyìí tàbá wá rí ẹ̀rí kan láti ọ̀dọ̀ anẹ́bísọ̀lá àtàlám tó jẹ́ kánà wípé ókè kúrú eléyìí ló correct ibẹ̀ láwọn àfisì bọ̀ ó ṣeéṣe kí ìmọ̀ọ́mù kan náà mọ̀ọ́mù yẹn kó mọ́ rí hadith yìí bákan náà ó ṣeéṣe kó ṣe pé sàhábà àwọn sàhábà tó torí pé sàádé jọmọ kí wú ànábì sọlá àtàlà ó súnmọ́ pé pé nǹkan yẹn ó gbọ́ lẹ́nu ànábì sọlá àtàlà so kò sí bá a ṣe fẹ́ ṣe kò sí bá a ṣe fẹ́ ṣe àwọn ẹni ìṣíwájú wa nínú àwọn sàábà tàbí òrìn àtúbáwò tàbí òrìn a ní ìdí wọn láti bó ẹ̀sìn yíyé ṣùgbọ́n ọ̀rọ̀ tá a bá ní wọ́n sọ tí ó bá tako ọ̀rọ̀ ọlọ́run ọba àbótakò ọ̀rọ̀ ànábì àtàlà ìyẹn là á gbádàá ìyẹn là á so a fún wọn ní rẹ́spẹ́tì wọn torí pé kí ni àmọ̀ wọn só nífẹ̀ẹ́ nú àmọ̀ wọn só nífẹ̀ẹ́ nú ṣùgbọ́n àní gba mistake wọn ṣùgbọ́n kéèyàn kan wo pé ẹ wo ìfẹ́ gba ọ̀rọ̀ àwọn àfa àtẹ̀kẹ́ àábẹ̀rẹ̀ pé ta ni wọ́ o tẹ̀yí tí wọ́n bá sọ tó bá lóun ṣe wá àti fáwọn èèyàn tó bá ń tún ṣọfẹ́ kan gbà lọ́wọ́ ti jẹ́ tó wá ní bẹ́ẹ̀ ló fẹ́ kan gbà definitely tí wọ́n takò ìwọ náà ṣe yẹn

òun ní èèyàn kan ò gbọ́ lárúbáwá ni so gbogbo àwọn nǹkan wọn yẹn èyí tí ó yẹ ká understand ni so tó yẹ ká understand òun pé kò sí bá a ṣe fẹ́ ṣe àwọn àfa àṣáájú àlègbèsì yíyé láì ṣe pé pẹ̀lú wọn so lárúbáwá àwọn ni wọ́n gbọ́ wọn ó kọ́ wa lárúbáwá tí ẹ̀sìn tí ó fi sọ̀kalẹ̀. So, so kò jẹ́ bí àárín rẹ̀ ṣe jẹ́ wallahu a'lam. Thank you náà ní wọ́n ní nǹkan tí mo sọ mo ní n tó dáa ní pé ta bá ń bọ̀ láti ìrìn àjò akọ́yà àti mọ́ṣáláṣí náà tó bá rọrùn tó bá rọrùn kò ń ṣọ̀rọ̀ yìí lẹ́yìn ò bá yá ẹni òṣìṣẹ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala so bákan náà irú àkàrù ta sọ yìí náà bí ẹ̀dẹ́ bí ó sọ òṣìṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n olùzàwọn aládá ó fẹ́ tí ò bá ṣùgbọ́n nǹkan tó dáa ni pé kí a ti kọ́ra ìmọ̀tò àwọn àkárì atẹ́gùn nǹkan ọ̀gùn ni àǹtíráàbù ni adélàtú tíráàbù ni sòkáyà ti mọ́ṣáláṣí nígbà tá a bá dé tó bá rọrùn tí ò bá rọrùn bí àwọn ti ti mọ́ṣáláṣí nígbà tá a ti dé so láyé kẹlẹ́ tó láwọn náà sọ nílá ọ̀sà kò ń bẹ̀ so wallahu a'lam. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت

àwọn ọmọ náà tí wọ́n parí kọ́rọ̀ ẹmọ wọnú kíní tó ẹjọ́ Thank you.